ilẹ̀ gbági ni mo fẹ́ sáré mú wa lọ gẹ́gẹ́ bí a ṣe jọ mọ̀ wípé ìṣe àti àṣà ilẹ̀ adúláwọ̀ ó jẹ́ ìṣe tó dùn ó yanrantí ó dùn wò ó dùn darapọ̀ mọ́ ó dùn gbọ́ létí àwọn junior secondary school Kubo Abuja wọ́n ṣe ayẹyẹ àti àjọ̀dún ìṣe àti àṣà ilẹ̀ wa ní ọjọ́ keje oṣù kẹta nínú ọdún 2023 ta wà yìí àwọn gbágilẹ̀ ń wò yìí ìgbà míì wọn ò ní wọṣọ ìgbà míì wọn á ró èrò wọn á wọ aṣọ pélébé sókè wọn kì í gbé ẹrù sí orí torí wọ́n gbàgbọ́ pé orí lọ́ba èjìká làwọn máa ń gbé ẹrù wọn sí sí wọ́n fẹ́ràn láti máa ró èrò dúdú wọ́n á wá wọ aṣọ kékeré sókè tàbí kán má wọṣọ rárá rárá tẹ́ bá rí àwọn ọkùnrin wọn wọ́n fi dúdú para wọ́n á fi ewé sẹ́nu ìgbà míì àwọn ọkùnrin yóò tiẹ̀ ní wọṣọ wọ́n á fi aṣọ pa kájà sídìí lásán ni àwọn ni wọ́n ní igbá tí à ń pè ní calabash ilẹ̀ gbági òun la ẹ̀ ńlẹ́ o ẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí.